wọ́n ní ọ̀rọ̀ yìí lẹ́sìn alakọ̀kọ́ ìsìn ni pé anna umar abuna khatab mẹ́kúnlá farosidin àkọ́kọ́ ni pé umaru yìí ara àwọn húlà farosidin náà ni ara àwọn mẹ́rin tí anabi sọ sílẹ̀ kó tó lọ pé òun lọ o ntí kọ̀ọ̀kan bá ṣe bẹ́ẹ̀ ti tẹ̀lé mi ni ẹ tẹ̀lé ntí ṣe o. tí a bá ṣe nǹkan kan ní tí a ṣe jìnnì súnà o ti kó n bèdè à. ìbéèrè míì táwa náà wá ní sí ẹni tí bá ń sọ̀rọ̀ yìí ni pé bàbá ní ìfà antum ayú al-khalaf fàlẹ́ antum ayú al-khalaf al-mutakhalif ka Umar ṣé ẹ̀yin sì dàbí Umar ẹ̀yin khalaf ṣé ilé tí ànábì ro ilé tí umaru ro ṣe lẹ́rọ ìtẹ́ ànábì sọ́npa umaru wọ́n sọ́npa tiẹ̀ àti pé ọ̀rọ̀ yẹn ti kọ́ wú mbẹ̀ yẹn hidden hidden làwùsọ́hà ànà àbídìà kásọ̀ pé tó tutù lódodo anabi ò tiẹ̀ ṣe lára anabi ò ṣe kankan kò ṣe kankan tẹ̀ lọ ṣé wọn ló tiẹ̀ ṣe lẹ́ẹ̀mejì àbí mẹ́ta kò wá ṣe kankan rárá tí mo bá ṣe pẹ̀lú ntẹ́ntà ránṣẹ́ sọ́npa ọmọrù yìí ó jìnnì súnà. lórí àwọn mi lọ pàṣẹ ẹ má tẹ̀lé ẹ bá dẹni tó gbégbé gbúgbé pẹ̀lú pé ó fi ẹsẹ̀ rí ẹ̀kọ́ fún lẹ́sìn yẹn náà. ìkejì annaha bid'atun nasabiyyah annaha bid'atun nasabiyyah bid'atun nasabini bid'atun nasabini ìtumọ̀ ni pé bídíà tó nídìí ni bídíà tó nídìí lójú kí mọ̀rú ṣe lójú pè ní bídíà jàre kì í ṣe fi ó ṣe mistake lugawiya kọ́ nasabiya ni torí luga àti ẹ bídí àti luga ó ní túmọ̀ tó ní ni pé kẹ́nìkan ṣe nǹkan kan tẹnìkan ò ṣe rí lugawi nìyẹn gbogbo májàmù tó ń bẹ láyé tẹ́lá lórí ìwòtúmọ̀ bídí à ń bẹ̀ ni pé kẹ́nìkan ṣe nǹkan kan tẹ́nìkan ò ṣe rí ń jẹ́ luga irú fóònù ní ìsìn fóònù lọ́wọ́ yìí ẹni ọkọ̀ọ̀kọ̀ sí bídíà ló ṣe yẹn pé nìkan kan ò ṣáájú rẹ̀ sọ lọ́wọ́ rí èyí tí wọ́n ṣe alákòókì ni. so ah, ìyẹn ni wípé nígbà tá a ti lè rí i pé ànábì ṣe rí ìtí ànábì ṣe ńlọ wú síta padà bídíà kan tó nípìlẹ̀ ni kì í ṣe bídíà ń tẹ̀sí kan ò ṣeré wọ́n ti ṣeré àlọ́ mi ṣeré. Ah, èèyàn bá wọn. ẹlẹ́ẹ̀kẹta tá a fi fún wọn lẹ́sìn ó ní pé áàdì ìbídíà làhá asílùn wà mídíà yìí nípìlẹ̀ ó nípìlẹ̀ ó dẹ̀ jẹ́ súnà ó ní pé ànábì kí tàràwí fansa abé ní ẹ̀mẹ́ta jọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́tàkàlà fàfẹ́rọ́ bíà ọba délé kẹyìn lónìí ọ̀hún kálukọ́ máa lọ lé rẹ̀ lọ́kínlé anabi wa sọ nǹkan kan tọ́fà anabi ní ìní xasiitu antufuroda aleikum fata'ajjasu aniha anabi ní ẹ̀rù bà mí bukhari wa ní nọ́mbà two hundred and ten nínú bukhari anabi ní ẹ̀rù bà mí ká má sọ ká má sọ dòfin mọ́ yín lọ́wọ́ yóò di ọ̀ràn yàn mọ́ yín lọ́wọ́ ipa yìí sì lè mọ́ ka sẹ́mà pé tàràwì ó ní àwọn afọwáyù rẹ́gẹ́dẹ́ àmọ́ kò wá di ẹsẹ̀ fẹ́ni tí ọba kìtàráwì àǹfààní rẹ̀ nìkan ni ò ní rí kọ̀dáràn nǹkan kọ̀dẹ̀ máa wẹ̀ rẹ̀ kálọ́bà lọ dòfin ní ìbádara pé bẹ́ẹ̀ bá kìtàráwì ẹ̀ láwẹ̀ tàbá nìkan sọ̀rọ̀ pé ó kìtàráwì ọ̀kásámọ̀ láwẹ̀ á pé bàbá tẹ̀lé kì í bá ní o ẹ kàn fẹ́ ká kí tàràwì ni o kò sákọ̀ọ́lẹ̀ fún tẹ̀sán ayakunla kò ní àkọọ́lẹ̀ la asẹ́dàwò kò ní nǹkan kan sí pẹ̀lú àwẹ̀ ọ̀dàdú tiẹ̀ akàǹgbáládá pẹ̀lú kabaki so anabi kí jọ́kìnní jọ́kejì jọ́kẹta ọdẹlẹ kẹrin oníwọlọdọ ńlẹ ó nítorí pé ẹ̀rù ń bà mí tí a bá ń tẹ̀ra ma báyìí yóò dòfin yóò di dandan yóò dọ̀rọ̀ àyàn. wáàdì àbí ìlà àlàtí ta àkàrà nàbí sàlẹ́lá rẹ̀ sẹ́lẹ̀m àni ikọ̀ ọmọ tìyà jàmáà aliya bakiya fi adi umaru ìbéèrè mi ni pé ntí àdàbí wa ń sara fún yìí tó fi ní ká má ṣe lásìkò tòun yìí ǹjẹ́ wàhálà yìí tó àdàbí nsàkọ́mọ́sẹ̀lẹ̀ yìí ǹjẹ́ sì ń bẹ lásìkò umaru bi ṣé lásìkò umaru wá ìtòlédé láti sẹ́mọ̀ wáyé òlédé mọ̀ wọ́n ti káìsì ńlẹ̀ ó ti gbé ti lọ. tẹ́lẹ̀ máa ṣe ń gbà náà kò lè dọ́rọ̀ yàn mọ́ kò lè dá àbọ̀dá kọ̀dá ìwádìí kẹ́tẹ́ ọ̀kà sámú tó kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí kákí lọ́dà kákí dà ńgbà pé ìyẹn jẹun ẹrù kù ẹlọ ẹbọ ẹni ara ọ̀là láàfíà ẹ gbádùn sàrí yín ó yàtọ̀ jíjẹ ìkẹta ni pé àbẹ́kejì ni pé ládá tó ń dúró dè yín pẹ̀lú bẹ́ẹ̀ sí kí yẹn ẹ̀ẹ̀kẹrin ni pé máa ṣe ọ̀pàṣà yàn ọlọ́lọ́ máa yẹ àǹfààní tí a tàràwì ń kó wọlé tí n bá rí gbẹ́ngbẹ́ ń kí tàràwì dáadáa tí wọ́n fi kùránì kì yín mọ̀ pé ah, ó láǹfààní ó ní àǹfààní gan àmọ́ kì í wá ṣe wí pé ká wá sọ di ọ̀ràn yàn ká máa sọ pé ẹnìkan ò kí wí ọ̀daràn hàn nígbà tí ànábì ti lọ èyí làwọn ti yẹ èyí là yẹn ó ti kú òǹbẹ. ìdí mẹ́ta tó jẹ́ pé wọn ò lè fi sẹ̀rí nìyẹn o wọn ò lè fi sẹ̀rí. tẹ́wọ́ sọ pé nìkan tabatoli ẹnìkan tó sọ pé òbítúdi àti àsíá wọ́n tó dá àwọn nǹkan míì lẹ̀ akọ́ra alimusilimun tá a mùsùlùmí dẹ̀ fọwọ́ sí i bíi kíni kàjámù ilé kùránì alamusi àfi wáhid bíi kíkó kùránì jọ sójú kan lójú ànábì lójú ànábì kò rí bẹ́ẹ̀ wọ́n á kójọ́ sójú kan náà lójú ànábì sọ̀sẹ̀ làwọn kùránì wà lọ́dọ̀ àwọn tó ha nígbà yà wọn lọ wà ó sì wà lára àwọn ibi tí wọn kọ́ sí káàkiri káàkiri lójú kan oṣù kò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá à ń fi lọ. ẹni nìyẹn ẹlẹ́ẹ̀kejì kàtẹ́bùwí ahadi kátún wá ṣe àdíìsì ní báàbù báàbù báàbù sọláàt báàbù wùdú káwá kó àdíìsì tó bá jẹ́ pé ọba mu ọba mu lójú ayé ànágbọ́n ní òsì wàbínáìlì madaris kakọ́ lè kéwú kí lè kéwú lága kó ní bọ́ọ̀d kó ní ìmí olùkọ́ ń jókòó sí lọ́tọ̀ kò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn ànábì máa sí ní gbogbo ìmọ̀ta kékeré àkìtá yìí máa sí náà ní ọtí ànábì tó kọ́ gbọ́ ayé kò ní pé ẹbì kan àga bọ́ọ̀dù kan rárá orí ẹni náà ni ní kéwú pilẹ̀ àtàwọn kan mi bẹ̀ bẹ̀ àwọn afáàní gbólóhùn lórí eyín òun wọ́n ní púpọ̀ wọ́n ní gbogbo ń tẹ́ ẹ bẹ́ẹ̀ máa ka wọn bíi kíkó ránìjọ ni kíkọ́ ilé kéwù ni àtàwọn nǹkan mí yẹn wọ́n ní kèé mọ́síláhà ni mọ́síláhà wọ́n fẹ́ fi àǹfààní ni kò lè já àǹfààní ni ṣé ní òde òní ní ọgọ́rùn-ún mẹ́ta ọgọ́rùn-ún mẹ́rin èèyàn ni ó wà níwájú olùkọ́ kan ó so ni wọ́n ó sì wá gbọ́ ẹ̀kọ́ rẹ̀ yìí sọ pọ́sibù lónìí láyé ìgbà náà kẹ̀rí wọ́n ń jẹ́ táwùsàn wájú olùkọ́ kan so bàbá Buhari tọ́fẹ́bà kàdísì fáwọn èèyàn gbà yé rẹ̀ wọ́n máa fi ẹgbẹ̀rún èèyàn ká àtọ́fẹ́ kí ó lẹ̀ kan náà ni wọ́n máa ń rọ ọkùnrin àwọn ni wọ́n máa ń rọ kéwù rẹ̀ fúnra wọn ni ẹ̀yin tẹ̀ mẹ́wájú ẹgbẹ́ àwọn tẹ̀yìn ọgbọ́ àná ó tún gbé àtẹ̀yìn lẹ́yìn ó tún gbọ́ ó tún títí tí è kalẹ̀ káwá pé báyìí náà kí ó lọ nísì. àfi ká sí ní ọ̀nà tí ó gbèsè àǹfààní pé iye bá iye ẹ̀yìn báyìí ni ẹ dún wájú ló kọ kí gànà tẹ̀ dá láàrin kí ariwo tí mọ́ di àti bẹ́ẹ̀ lọ́wọ́. àdìsí kẹrin tábà lọ sí ń Kama máa wá àdìsí àlùwàlà kọ́ ẹ pé gbogbo àdìsí lọ́wọ́ àlùjù kan náà ká máa gbà kákàkàkàkà ká tó kàn débẹ̀ séèyàn ní kágara ẹ bá fẹ́ lọ bí tọ̀hárà wọ́n ti lọ wọ́n ti kójọ sábẹ́ tọ̀hárà abẹ́ ìmara abẹ́ àlùwàlà wọ́n ti kójọ síbẹ̀ wọ́n ní kèé sàǹfààní fún àdìsí àǹfààní fún àwọn tó fẹ́ ka àdìsí ni àǹfààní fara ayé òun sọ pé kìí ṣe pé ọ̀rọ̀ ìsìn lẹ́fẹ́ fi kan ṣe fún ṣe pé àwọn tiẹ̀ àwọn tá a fẹ́ lò fún ìyọ̀n ìsìn bídíà bẹ́ẹ̀ pé aṣọ eléyìí nítorí pé wọ́n ń kà á lẹ̀ kò sí bẹ́ẹ̀ wúlò fún wa púpọ̀ kíláàsì ni ẹ̀kọ́ kíláàsì lélẹ́yìí ẹ̀kọ́ kan bẹ téyìn ó ti kọ́ kọ́ kọ́ kó tó kan rú ọ̀rọ̀ yìí tí fi lè máa gbọ́ mọ́ tẹ̀yìn àmọ́ sókí ìtara tàbí sàmà níbẹ̀ ni pé tí a máa gbérú ẹ̀ wá ní àrùjàre ẹ̀kọ́ ní ọlọ́ pé kò rí bẹ́ẹ̀ kí ó ní òye wọn kò rí bẹ́ẹ̀ yẹn. ǹjẹ́ ń sọ pọ̀ but ìta fẹ́ gbọ́ bẹ̀ ni pé òfin Islam tọ́kì fi yàlẹ̀ níta àdúró lórí pé bóun ni a ṣe ní í ṣe láàfin ṣe ni. aya fifty one. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانذر به الذين يخافون أن يؤثروا إلى ربهم ليس له من دونه ولي ولا شفيع لعلهم يتقون وأنذر به الذين يخافون أن يشروا إلى ربهم ليس لهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون ọlọ́ni wàǹdẹ̀rẹ̀ bẹ̀hẹ́ máa fi alukurani ìkìlọ̀ fún àwọn ni alàdínà yàgà fún ayé òsàrò ìdàrọ́bì. àwọn tí wọ́n ń bẹ̀rù wípéjọ́ kan ń bẹ tí wọ́n kó àwọn lọ́ọ́ bọ́ lóhun padà àwọn ni wọ́n ka kurani fún àwọn ni yóò ṣàǹfààní ẹ̀rí lọ́fà tó yẹ pé awábì kan awábì dúró sí mi tá a fi ń ka kùránì fúnra wa bó ṣe yé wa mọ̀ táàbí láàrin ọjà kálá àrẹ ọjà ní ìsìn ẹ̀sì ń ṣe ajé kọ́gbà ẹ̀sì ń ṣe kìnnì kan kábà pé sálú aláàbí yí kárí ẹ máa gbọ́ kùránì ọ̀ràn nàbí báwọn. sallallahu àwọn tí wọ́n bá rẹ́dì láti fẹ́ gbọ́ àwọn ni ọmọ kàá fún. الذين يخافون أن يشروا إلى ربهم àwọn tí wọ́n gbà péjọ kan ń bẹ àwọn ó padà sọ́dọ̀ ẹni ó dá wọn tó yẹ pé. laysa lahum min dunihi waliyyun wala shafi'. àwọn tí wọ́n gbà pé lẹ́yìn ìwọ lẹ́yìn ọ̀gànzọ̀ ọlọ́run àwọn òní wàlíyù míì mà àwọn òní aláfẹ́yìntì míì mà àwọn ọ̀lẹ́ni tó lè sì di àwọn mọ́ wọ́n gbà pé kó mọ́ ká àlùkùyánì fáwọn làálàhùn yàtàkùn. làálàhùn yàtàkùn. máa bá gbọ́ ìbẹ̀rù ọlọ́run àwọn ò tún lékún sí afẹ́ gbọ́ wọ́n gbọ́ kan lánàá wọ́n tún wá gbọ́ mí lónìí. àwọn ẹ̀ máa fi kìlọ̀ fún àwọn ẹ̀ lè wúlò fún làwọn kálẹ̀ yìí àtòrí nǹkan méjì wájú wá gbọ́dọ̀ ọlọ́run lọ wá sọ̀rọ̀ ọlọ́run àwọn tó wúlò fún nìyẹn kì í ṣe ń tẹ́ pé ọ̀tọ̀ ni tẹ́ ń wí ọ̀tọ̀ ni tí ń ṣe. ọlọ́run ní àwọn tí ọmọ fi kìlọ̀ fún nìyẹn. táwọn afa wa sọ ní ṣókí lórí àyà yìí wọn náà tọ́lọ̀ ń wí ni pé àwọn tí a ń gbà yìí pé yẹtẹ̀wálá òm àwọn tí a ń gbà kọ́lọ̀ ní darí ayé àwọn láyàtàwá láhùn áhàdúmíndúnì láyà wọ́n mọ̀ pé nìkan kan lẹ́yìn ọlọ́run kí ń darí ayé àwọn oṣù kankan kọ́ àjẹ́ kankan kọ́ tán bá tà ọlọ́run ni báwọn ọba tà ọlọ́run ni ẹnìkankan kọ́ bórí bá fọ́ àwọn ọlọ́run ni báwọn bá róore ọlọ́run ni bádéhùn tí wọ́n sì fáwọn bá bọ́ọ̀sì ọlọ́run ni ìyá kan kọ́ bàbá kan kọ́ àwọn yẹn ni ọmọ fàlùkù á ní kìlọ̀ fún àwọn tó lè jèrè nìyẹn torí pé wàlíyù ti jẹ́ bẹ́ẹ̀ ni pé àyẹ̀tà wàláwù ahàdù ní kẹ́nìkan máa darí ọ̀rọ̀ èèyàn kọ́ máa bọ́ darí ẹ̀ bí báyìí ni ó ṣe báyìí ni ó ṣe àti pé ntọ́ bá jẹ́ pé ntọ́ fẹ́ ni bá ń ṣẹlẹ̀ nínú gbèsè ayé èèyàn ní jẹ́ náà ń pè ní wàlíyù ẹni tó sì ẹnìkan náà tó dẹ̀ bá náà lọ́lọ́hùn ẹ̀ńtọ́ yẹ pé ntọ́ fẹ́ ní ṣẹlẹ̀ sí gbèsè ayé wa òun náà lọ́lọ́hùn àmọ́ wàlíyù yẹn ó yọ àmọ́ jẹ́ ẹni tí ń kíni lẹ́yìn ẹni tí ń kúnni ẹni tí ń ranni lọ́wọ́ níjẹ́ wàlíì ẹ̀rí láàbọ̀rọ̀ lẹ́nu míì ní wàlíì ju ọlọ́run nìkan lọ ọ̀gbọ́dọ̀ léèyàn ní wàlíì ọ̀gbọ́dọ̀ ní ọṣẹ wàlíì ọ̀gbọ́dọ̀ ní òkúta wàlíì ọ̀gbọ́dọ̀ ní kí wàlíì pé ntìkíní ń bá fẹ́ ni ó lapa láyé rẹ má fi sẹ́mi má gbàgbọ́ ìwọ ni ẹ bọ́ pátápátá ni. ṣàfà kéèyàn sípè èèyàn ọlọ́run ni kẹrù ṣe ní onígbì ẹ̀hún torí pé tí yẹn ń pè ní ṣàfà ní kẹ́nìkan àtàwásọ̀ lè gẹ́rì bí jálìbí mọ̀nfà àwùdáfì mọ̀dọ̀rọ̀ ní kẹ́nìkan wà láàrin ẹnìkan láti ṣàǹfààní fún ó fẹ́ gbé àǹfààní fẹ́nìkan àbọ̀fẹ́ tìlábù lọ fẹ́nìkan ẹni ẹni yìí ó wà báyìí lápèjúwe bí mo ṣe ń ṣe yìí ẹnìkan rèé ẹnìkan ní láàrin yìí ẹnìkan tó ní mí kẹ́ni tí ń bẹ láàrin yìí kọ́ máa gba àǹfààní látọ̀wọ́ eléyìí yìí akẹ́kọ̀ọ́ ni ó ti àǹfààní eléyìí eléyìí ló gbà fẹ́lẹ́ yìí àbíkẹ́ pé eléyìí fẹ́ fi ìnira kan eléyìí eléyìí ló ní má fi ìnira kan pàǹfilẹ̀ ìpẹnu ọlọ́nìkan lọ́yẹ kọjá tẹ̀fíwò èèyàn bá náà tẹ́kọ̀ ní ọmọ ọ̀sìnbẹ̀ rẹ òun ni oníjàbúrú ọkàn ọ ẹnìkan tó níbi tó kókun tó gbà ọ̀nàgbé filẹ̀ òun ló lè sọ ọ̀tá èèyàn dọ̀rọ̀ èèyàn ọ̀tá tó níbi tó kókun tó gbà yóò dẹ̀ sọ dẹ́ntọ́ pé gbogbo orí tí wọ́n ti mẹ́rin ni àwọn tí wọ́n gbà yàn gbọ́ àwọn ni wọ́n máa fi alukurani ni wọ́n fi kìlọ̀ fún wọ́n ní kótó wa rí bẹ́ẹ̀ sí pé ìyẹn wà jẹ́ ẹni tó ń bẹ̀rù ọlọ́run yóò wà jẹ́ ẹni tí ń bẹ̀rù ọlọ́run lọ́n fi lè jẹ́ wà líyì fún lè jẹ́ sẹ̀fí òfun kọbalijọla kọmọta síbẹ̀ fa wa kó jẹ́ wà líyì fún wa kó jẹ́ sẹ̀fí fún wa torí ẹni ọlọ́run bá jẹ́ wà líyì fún ńlọra yìí wá ń sọlá yìí máa yí ọ̀nà pé tọ́ ọ bá lọ sí nǹkan báyìí wà nábì ò ní rí wà líyì mọ́ o èmi mọ̀ ń lẹ́yìn rẹ o ọlọ́run òde jáde ní òsè tí òfin ní wàlí ọdún yàrá náà ò lè ṣe. amiina. bọ́ọ̀lù máa ti ń bẹ ní wàlí fún wa gbogbo kan láwọn ṣe lámàjọpá lámàjọpá èèyàn ni wà <laughs> ó ń tiwa lẹ́yìn ní ìbá àjàmọ́ tọ́lọ́ máa ti ń bẹ ní wàlí fún yàn ọmọ lọ́nu ayé nì bọ́ba ṣe ọmọ ṣe bọ́ba ṣe yọ̀ọ́ dáa àti bàbá kan wọ́n sọ̀rọ̀ yìí kí mọ̀ kẹ́ńjọ́ kan àwọn afá ìnáwó lẹ́yìn lọ́rọ̀ bàtà wí ìjà kan ṣe láàrin àwọn àgbàlagbà láàrin àwọn aláfa wọn fẹ́ parí ìjà yìí àwọn afá wa wá mímí lẹ́yìn lọ́dọ̀ bàbá tá à ń sọ yìí bàbá yìí tàwí ìtìlọ́lẹ̀ ọjà àdìkí àmọ́ nísì ọlọ́mọdékẹ́ wọn. wọ́n wá ń sọ ìkímọ̀ ọlọ́run fún àwọn afá wa lára ẹnìkan afá kan ńgbà náà òun náà ti kú sìn wọ́n á ní wọ́n á tọ́ka sí pé ẹ̀yin ẹ wo lágbájá ojú wale lé kéwù ẹlẹ́gbẹ́ ọmọ ní sí wa káwọn wá fàyè àwọn wí ayé rẹ̀ táwọn ní kábùkù wọ́n ní bó sùn wọ́n ó fún lówó bó jí wọ́n ó fún lówó bàbá ní bàbá báyàn jà yóò tún la owó lọ wọ́n ní bó búyàn wọ́n tún fún lówó sáà tó yùn káwọn búyàn kí tó máa fún àwọn lówó wọ́n ní àfi káwọn ọmọ fún pọ́lọ́hún ló so wọ́n ní kálukọ́ gbọ́ yé pé bọ́lá ti ṣẹ̀dá ẹgbẹ́ gbà bẹ́ẹ̀ fọlọ́n. wọ́n ní ntọ́lọ́m lè jẹ́ wàlí àwọn afáǹsọ́ ní ìsìn pé nítorí jẹ́ wàlí ìfún ni pé kò jìnnà sẹ́sẹ̀. bàbá tí wọ́n á kọ orin kan bí oníta kọ́njò ní ìtọ́ ti díẹ̀ kaba yìí mọ́sámọ́sá nípa bí ọjọ́ ṣe níjọ́ náà bàbá tí wọ́n á tún ní ń kọ́ lẹ́kàlẹ́ dùnú bá sọ̀gíra ha wákàbíra ha dàkàntukọ́. خلد نوب صغيرا وكبيرا ذاك تقى wamalika masi fauka aide saoke ya zaruma yaro حمدي كما شفاك أرض شوك يا دار ما يرى لا تكران صغيرة إن الجبال من العصا لا تكران صغيرة إن الجبال من العصا orin gbé ọ̀rọ̀ yìí lẹ́sẹ̀. ìpè kálí dùnúbà arákùnrin kálí dùnúbà sọ̀gíra ha kékeré ẹ̀ṣẹ̀ jìnnà sí jìnnà sí má dẹ́ṣẹ̀ kékeré má pè kékeré ni. wakabira àdàkà tó kọ́. wakabira ha gbèlè nílá rẹ̀ gbèlè nílá rẹ̀ jìnnà sí kékeré ẹ̀ṣẹ̀ kásán pé nílá rẹ̀ zakatukọ́ ìyẹn ní à ń pè níbẹ̀rù ọlọ́run. وامضيك ما شفوق أرض شوكي يا دار ما يرى àfààní máa ṣe máa ṣiṣẹ́ máa ṣiṣẹ́ bí ẹni tí ń rìn lórí ẹ̀gún <laughs> wọ́n dá ìgò lẹ̀ ìgò ọ̀pálámbá wọ́n dà á lẹ̀ ọ̀pálámbá wẹ̀rẹ̀ ó sì bọ́ ó di kọ́ ọmọ lọ lórí rẹ̀ kọ́ ọmọ omi tó tẹ̀ kọ́mbà gbàsẹ̀ mọ́gò kọ́mbà gbàsẹ̀ mọ́ ìgò kọ́mọ òpé à tẹ́gò sílẹ̀ bí o ṣe máa rìn láyé nìyẹn yẹn pé ẹsẹ̀ nìgò hmm. ẹsẹ̀ nìgò tí wọ́n padà lẹ̀ wọ́n máa wo bó o ṣe fẹ́ rìn ń bẹ̀ tó fi ní farakọ́ ń bẹ̀. لتكرن صغيرة إلى الجبال من العصا لتكرن صغيرة إلى الجبال من العصا لتكرن صغيرة ما فوجو كريسي ما ما وقفت أوني يا وتونكا làtàkìránà ò lè rọ̀ pé kékeré ni torí pé ìnàlíjì bàálà mìnàlẹ̀ àṣọ ìnàlíjì bàálà mìnàlẹ̀ àṣọ. òkè tí wọ́n ń wò kọ́ga yẹn òkúta kékeré lọ́lọ́run sọ̀dà. òkúta wẹ́rẹ́ ni o òkúta wẹ́rẹ́ kan kékeré kan lọ́lọ́run sọ pé wo òkúta yìí máa wú sí i máa ga sí i máa pọ̀ sí i tí èdè òkè tó rí yẹn tó bá ní kékeré lẹ́sẹ̀ tọ́lọ́ ń bá sọ ní lámọ̀ ọlọ́ngọ́ ẹ̀yin ọmọ pé sì náà kìí bẹ̀rẹ̀ níbi nílá wẹ́rẹ́wẹ́rẹ́ ní kọ́ fi bẹ̀rẹ̀ tí tó ń tẹ́ ìdán tó ẹ̀sìn ṣe sì náà ẹ̀yin ọmọ pé ní tó ọmọ gbó mu lẹ́nì mí bẹ tí ó bẹ̀rẹ̀ níbi gbó kódà kò bẹ̀rẹ̀ níbi sìgá ọ̀nláìtì sìgá fáwọn ẹ̀gbẹ́ ẹ̀ àwọn ará sìgá lọ tẹ̀ná sí wa ọwọ́ àfi kan náà ló náà bá fà wò. ee ó fi wọ̀ kan. kí náà fi lè ràn mọ́ dáadáa hmm. ntọ́dẹ̀ ti mu sìgá sínú ní sìgá ọ̀bá ràn mọ́ lọ́dẹ̀ ti mú gbó. Ìgbò wọn bí. Látàkìrá nàṣàgé rata. Ìnàlí ṣe bá lámìnàlẹ́ àṣọ. Má fojú kéré ẹsẹ̀, ìnàlí jìbálà òkè ńlá mìnàlẹ́ àṣọ òkúta kékeré lọ́dà. Tó. aya fifty two. ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين آية مين إنه سورة الأنعام aya àádọ́ta àti méjì ọlọ́ọ̀ni wàlá tẹ́tírọ́t alàdínà yẹ́dì òun náà rọ́bà òun bẹ̀lẹ́gàdá tẹ̀wálá àti yìí yuriduna wajhahu ma laika min hisabihi min shay'in wa ma min hisabika alayhi min shay'in fatatirudahu فتتردعهم فتكون من الظالمين ولا تطرد الذين يدعون ربهم بالغداة ولا شيء يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين الله ìwà nábì. sallallahu alaihi wa sallam. ولا تترد الذين يدعون ربهم يدعون ربهم بالغداء àwọn èèyàn tí ń pè mí Ọlọ́run àwọn èèyàn tí ń pè Ọlọ́run ọba wọn bilghadaء láàárọ̀ wala ashiyi àti nírọ̀lẹ́ yuriduna wajha Ọlọ́run nìkan ni a ti ń ọlọ́run nìkan ni wọ́n ń torí ẹ̀ pé ọlọ́run torí ọlọ́run náà fi ń ṣe. ma alayka min isabihim min shay. ọlọ́run ní ìṣirò sẹ́ ọ̀kan wà nábì. sallallahu alayhi sallam. ẹ dákun fún ẹ bá wọn àlàyé láàyè òjò tó dé o ìkẹ́ ọlọ́run ló sì dé o. tafassahu yafsahillahu lakum. Hmm, ọlọ́run wọlé abá ṣe ń fún ọkọ̀ yìí náà yóò fààyè gba iṣẹ́ rẹ̀ lọ́dọ̀ wa. amiina ọlọ́run sọ di ibi tá a ti máa yóò ṣe ibi tá a ti máa ka ọ̀rọ̀ ọlọ́run sẹ́nìkan ò ẹsẹ̀ máa jókòó lórí igi tí gbogbo wa ó jókòó pọ̀ lójú kan náà tá a sì kọjú sí olùsọ̀rọ̀ tí ò ní sínú pé ẹnìkan ó ń wo pàkọ́ ẹni tí ń sọ̀rọ̀ ọlọ́ba sọ́dà bẹ́ẹ̀. àmín. àmín. Ah, ọ̀fẹ́ kọ́kọ́ rí báyìí ni ẹ bá wọn yẹn láàyè torí ọlọ́run. gbogbo ẹ̀yin tí òjò ń pa àtàwọn tá a fún mọ́ra wa tí ó yẹ kùtù yóò jù láì fún tó báyìí ìgbàyà ayé àtàlùkì àmọ́ ọlọ́run ṣe fún wa. ọlọ́run gbà wá láyé yóò gbà wá láyé láyé yóò tún wá gbà wá láyé láyé kì á mọ̀. yóò wọlá títóbi ẹ̀ ah. yóò wọlá pé tó lè fi ṣe ń bẹ lọ́dọ̀ rẹ̀. àwọn àyè míì tóbi kalẹ̀ jàǹràǹjàǹràǹ nísìnyí hmm. tẹ́ pé irọ́ ni wọ́n ń pa á mẹ́ ìmí ò tiẹ̀ rẹ́ nìkan àti wọ́n ò tiẹ̀ furọ́ àti wọ́n ò sòdodo wọ́n kọkalẹ̀ rẹ́rẹ́rẹ́ àti bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ò tún ojú mẹ́ta àtàbọ̀ lọ. ìlú wọn kà kóbo lẹ̀ ìlú àtàgò àti àti tẹ̀kẹ̀rẹ̀ àti fèrè ẹ̀rù kí pọ̀ nbẹ̀ ni ẹ lọ yọjú wọn àwọn ojú mẹ́ta àtàbọ̀ lọ ah. kọ̀rọ̀ mọ́ làbọ̀ nù. yóò nì. orí ilẹ̀ kan wọ́n ti kọ́lé owó kan wọ́n yẹ kọ́ ẹ̀ẹ́n àwọn wa ń fún mọ́ra wa lọ́rùn bí. orí wa ọmọ wa kẹsẹ̀ wa lè bá ga ni àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà yóò padà tún wá sànù wa náà. gbogbo ẹ̀yin náà lẹ́ẹ̀ máa sọ̀tàn yí pé àwa ni àwa là ń bọnu ni tí wọ́n á pé torí ọlọ́run ẹ ibi tẹ̀ ń wí òun ṣé ti tí ẹ máa wá mú ọ wá tí ọ máa sọ pé pẹ̀lú ògo ọwọ́ pẹ́ mú mi wá yìí á ah, ọlọ́run bá ń dùn náà nù. ẹ tẹ́ pé ọ àrí torí pé irú ẹ̀ ṣe mí rí ilé ike kan bẹ́ẹ̀ ńlẹ̀ ilé ike ńlá ni àwọn afáwọn sọ kan yìí à ilé ike jẹ́ sí ń wò yẹn o ibi bàbá tọ́lọ̀ ń kọ́ lékè fún pé bẹ̀rẹ̀ lékè yẹn wọ́n ní ojú bí lọ́n fi ń hàn lékè yẹn wọ́n yóò jẹnu bíbá yẹn lọ. Ah, ló tó wọn. ní àwọn ò fi hàn wá ní bá mú mi lẹ́yìn jọ náà ní bá mú mi lọ bẹ̀ ibẹ̀ wá jẹ́ mọ́sálásí gbàgede mọ́sálásí ń kọ́ wa tó dédé yàrá ìta ní gbàgede mẹ́lẹ́gbẹ̀ kan wọn níbi bá ti bẹ̀rẹ̀ iléeké òní o iléeké tó di níláhùn ní bá ti bẹ̀rẹ̀ rẹ̀ mo wá ń wùjọ náà pé ah, ah tí bá a ṣe pé kéèyàn mọ́ dẹ́dẹ́ bọ ìyẹn yàrá bá tún jókòó síbẹ̀ pé ọlọ́run gbàdúrà tèmi àyè amadaba ń tí ó di pé ẹmu lọ́bẹ̀ ẹ lọ́fi bẹ̀ hàn mi ngbà ẹ pété ọlọ́run ní bá ń ṣe ń bẹ̀ yóò di ti àwọn èèyàn ọmọ ọmọbẹ̀ láéláé ni ngbà bá kó tẹ̀síìrì kó ń bí gẹ́bí ntakọ̀ ọ́ lẹ̀ sọ fún wa àyè yọmọ sọkún ni tabakó lọ wọ́n kàdé pé àwọn sọ fọlọ́n pé kọ́mọ́jẹsẹ ọlọ́run ó dún bíi náà àmín a máa rí nǹkan kan náà tó ṣe ń ṣe ọlọ́run bíi láéláé ṣùgbọ́n ibi tí a hamara ọlọ́run dé yìí ó dà báyìí ẹ ó dà báyìí kọ́lọ́run sì gbààyè fún wa kó tó dẹ̀ mí tọ́ ẹ pàpà fẹ́ lo bílẹ̀ mi gbogbo gi pátá àfi ká tu palẹ̀ ká tu dànù ká lọ́ra jí tuntun mẹ́ kò sí ètò dẹ̀ mí mà báyìí àwọn gita ti ń jókòó lórí ẹ̀ yìí a tù palẹ̀ gbogbo gi pátá condemn gbàlọ́ra gi tuntun míì àbírin ṣùgbọ́n ọlọ́run lè wá pé àtúní máa tó ń jókòó lórí lágàǹgà tí ó jẹ́ pé yóò ti dà ìgbà mi à ń bẹ̀ kọ́lọ́ mọ́sá síbẹ̀. àmín. tó. ma alayka min ìsábìhìm min shay. ìṣirò ìṣirò wọn ọ̀kan ọ̀ ìwà nábì wàmá mi ní ìsábìkà alẹ́ ìhìn ṣe yìí. ìṣòro tẹ náà rẹ̀ ka àwọn náà. Fàtàtàrò dàhún. Kí ló fẹ́ lé wọn sí? Fàtàkó nàmínà bọ́ọ̀lì mi. Tọ́wà lé wọn tán tí wọ́n wá tọ́wà tó di kanú alábòsí. Ẹ wú ọ̀nà tó lọ gbà bá Nàbí sọ̀rọ̀. Pé kí ló lé wọn sí? Lílé wọn sọ ọ́ di ọ̀kanú alábòsí. Ah, ah. ìtàn kan náà ń bẹ lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan ní ń bẹ lórí ẹ̀ ntó mú àyà ìsọ̀kalẹ̀ ọ̀rọ̀ kan ní ń bẹ lórí ẹ̀ ah, kí n tètè lọ bí ọ̀rọ̀ tó bí ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ pọ̀ lábẹ́ àyà yìí àmọ́ kí n lè tètè lọ bí n tó bí ó ní wípé. Ah. àwọn àwọn èèyàn kan lọ́lọ́run ní kí wọ́n gbáwájú lọ gba Islam lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam wọ́n bá ya ọlọ́run wọ́n sì lọ bá nàbì wọ́n ní àwọn dé àwọn àwọn dé àwọn sí àwọn sí àti gba Islam ànábì sì ní òtítà ẹtì gbà náà nù ẹwí kẹ́lí wọ́n sì jókòó ilẹ̀ mọ́ wọn àbá nàbí ní àwọn jankan-jankan àwọn kàrìnkàrìn àwọn hẹ̀rìmọ̀-hẹ̀rìmọ̀ inú àwọn ará Mẹ́kà káfìrí ní abáwá dìde lẹ́njọ́ yẹn wọ́n lọ bá ànábì. ìgbà tí wọ́n rí i pé ẹ máa bà á jẹ́ ẹ kàn lábùkù ẹ fi nira kan ẹ kúrọ́ mọ́ tí wọ́n ní pé kọ̀ lápá lára sí ànábì. pé àfilẹ̀ tí ọba mọ́ ni ọmọ fẹ́ sí wọ́n ti ń ṣe ń tẹ́ pé tí ìbá ń ṣe pọ́ lọ́wọ́ ọba ọ̀dá ní bá ń bẹ lábẹ́ rẹ̀ lábẹ́ ọ̀rọ̀ ni. i tí wọ́n ṣe yẹn i fọ́sẹ́ ni i parí iṣẹ́ ni. àbà kàn máa pè èèyàn ló kọ bú kàn máa tí téèyàn ṣe máa yàn. wo àwọn èèyàn kànrìnkànrin nínú ìlú kí àwọn èèyàn ń bà rẹ̀ wọ́n ń yí ṣe kọ̀ wá lápá wọ́n á wò wípé ah, àbí ọmọ yìí àbọ̀wá kí ni dẹ́yìn máa ṣe o ẹ wá já lọ́ba ní a bá kíra wọn sọ̀rọ̀ àkítọ́ra kì í pé ìdáhùn lọ́ba láti ẹ̀ wo kí ni sọ ẹ wo jama ẹ̀kọ́ lé ìfáwa náà ní a bá léwa léwa tí a bá bá wa wọ́n gbé wa bíi pé àwọn gbàǹfààní wa ẹ wo ẹjẹ́ àkèésí dáadáa ẹjẹ́ àkèésí dáadáa nítorí pé àwa ò ní ànímọ̀lẹ́ kàtí tó wá sọ fún àmọ́ tó gbé ànábì sàlám náà gẹ́gẹ́ bí ọmọ nìyàn ńgbà gbèdé ànábì fẹ́ yiri ẹ̀ wò kódà ọmọrù ìmọ̀rù tí tí ìgbàgbọ́ nǹkan ọgbà ọgbà tí ọlọ́ta wí. àwọn tí wọ́n wá yìí ẹ̀yàn kanìkanì ní ẹ̀yàn kanìkanì ní ní abá àmọ́ ń gba ah, ah, ah, àwọn olùdíje yẹn bá àwọn èyí ẹrú èyí tálíkà èyí olòṣì àní wọn bá lọ́dọ̀ rẹ̀ tí wọ́n jókòó tì ní wọn ní kánàbí ọ̀wà wọn pèsè yìí ntọ́ ń sọ kílọ̀kùnrin bá kí báyìí ntọ́ ń sọ afẹ́ afẹ́ gbọ́ a máa ń rakuraku tí ó kó tira yìí kájú àníjòkó ọ̀kan nu ẹrú wa bíi ẹyin tí tẹ́pẹ́ ẹrú rẹ̀ ẹrú ẹrú pilẹ̀ ni kájọ àjòkó pọ̀ àwa àti ẹ̀ máa bọ̀ kárí a lódodo wọ́n ní àwọn tí wọ́n wá yìí àwọn sùràfáwù mọ́kà àwọn èèyàn lálá mọ́kà ni ẹ wo owó ẹni tó lè jẹ́ ní ìsìn nílùú tiwa yìí àwọn tó lè jẹ́ ní ìsìn nílùú wa tiwa yìí sìn kan wá débi kan wá pé àfa ọ̀rọ̀ wà gbogbo ẹ ṣe ń kárùnkún bọ̀nù yìí kò náà ní kankan bọ̀ tẹ̀ jí ká sọ̀rọ̀ àwọn tẹ kóòtù ọmọọṣẹ wà láwọn eléyìí ìbára òkun pakọ́ yìí ara gbàgì ara géètì àwọn tí ń gba ọjà lọ́wọ́ wa rabi ni arabolita àmọ́ walilé yìí káyọ̀ pé àjùkùmí kan kan ilé wa wà ń bẹ pẹ̀lú wa so so le àwọn student wa àwọn akẹ́kọ̀ọ́ wa so le ṣe fẹ́ pé wàá ṣe jókòó tiwa lọ́tọ̀ special ọ̀ọ́kù lé wọn dànù a máa sọ fara yìí kẹ́ńgbà tiẹ̀ àwọn eléyìí wọn lé wọn lé yunifásitì pẹ̀lú ẹ̀ kẹ́ yọ̀nà tí wọ́n gbà sọ bí mi ṣe sọ nǹkan sọ o àbí mo ṣe sọ nǹkan sọ o ní umoru ní umoru ní kíníà wí wọn ní bàbá mi ah tá a bá jèrè àwọn kàwọn eléyìí tó tọ́ ah, gbogbo wàhálà tá a níyà ní nímọ̀ àbí kìnnìkọ́ yìí ni kìnnìkọ́ yìí ni kìnnìkọ́ yìí ni ah àwọn olú nìyẹn tamari gbà agbára ti dé fún ìsìlámù nìyẹn láyé àbá dé láyà bá dé àwọn tí èmi ń fẹ́ nù àwọn tí wọ́n á dé mi lónù àwọn òfò làwọn tí wọ́n wà wọn la wọ́n kà tó bá ní wọn ò ní lárí kankan nǹkan wọn nǹkan wọn kò ní kóró yé mọ́ wọn. adìẹ gólóbà ni wọn ò ní fún ná. èyí lẹ̀kọ́ fún wa tẹ́ bá rẹ́ nìkan tí ń ṣe tọ́lọ́hún lọ́dánù mọ̀ ìṣòkòtò rẹ̀ ọ̀wọ́ lẹ́wárí sí jìnnìjìnnì lọ́jílẹ̀ lọ́yàwó inú rẹ̀ yàrá kan náà lọ́rẹ́ǹtì láti jìnnìjìnnì lẹ́gbẹ̀ẹ́ wa yìí ní ẹgbẹ́ kìíní kan so nǹkan wá dé tí ẹ pé àwọn ti wọn wọn lè ra pàjẹ́ ní abá ni ọmọ lè ti lẹ́yìn ọmọ pé wo wọn ní táyìmọ̀ fún mọ́ pápá jùlọ àwa akọ́mọ ń kéwù àwọn tá a já afá akọ́mọ ń kéwù ọ̀rọ̀ yẹ bá wa wí pọ̀ ọba wa wí pọ̀ kọ́mọ oníkóòmù làtàjọ sí tá nǹkan kéwù olówó ló wá ìjà lẹ́kọ̀ọ́ ẹ̀yìn káàbọ̀ àtìlélẹ̀ èkó ká tó kọ́ lẹ́nu ibi wàhálà ti máa ń dé nìyẹn bí ṣe ń bẹ́ fẹ́yìn òṣèlú ń bẹ́ ni o obìnrin kan tó ha fún ẹyẹ tó gbà kó ń lè dájà gborí yẹn pẹ̀lú kan tó tó lẹ̀ há yẹn tó lọ́wọ́ tó lọ́wọ́ yẹn lólóore àbí wọ́n sọ pé ọ̀fẹ́ fẹ́ yàn ìkànnà tó ọ̀fẹ́ sọ lọ́run ti gbé ọba ọ̀sẹ̀ ha ló ti bọ́ gbà wọ́n mọ̀ pé gbogbo ohun tó bá rí ń ta tí ọ̀há yẹn olóòrùn ni wọ́n. ó ṣe láti máa fi ajáde kọ̀ǹpì ẹlẹ́hà ẹlòmíín kan lẹ́bi pé yóò tún máa fi ẹlẹ́hà yóò tún máa fi wọ́lẹ̀ yóò máa fi pa lójú ajáde ọ̀rọ̀ di ọ̀rọ̀ dòun ẹlẹ́yà pọ̀ ni à ń sọ fún gbogbo ẹ̀yìn pé ṣẹlẹ́ àwọn ajáde yìí ọ ẹ̀dẹ́ mẹ́ta rẹ̀ ajáde igi mọ́kọ̀ ẹ̀já àwọn ti gọ̀ bẹ́yẹn. ti gọ̀ mọ́ tilẹ̀. ọgọ̀ mọ́ tilẹ̀. ọba yìí. àìgọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tún wá máa fẹ́ fún tiwa lọ́dọ̀ tèmi ọlágbára pé àwọn lọ́gọ̀ ah. nìyẹn. rárá o ẹlẹ́hàn bí bá ń fọn kún lé mú gbèsè gbájáde ní àmárì ọba ọba pákéjì ẹ ọba sọ fún gbèsè ọdá báyìí sọ ọwọ́ ọ̀rọ̀ ọwọ́ àti ẹnìkan nìyẹn ọgbọdọ fi síta lọba paasi anabi o ah, ọlọ́run ní rárá àwọn tó ọmọ àwọn tó ọmọ akọrọ mi fún làwọn tó yẹ pé bí o ṣe ń wọn jẹnijẹni o àwọn ní tèmi ìbá náà wọn amẹsìn dúró lónìí yìí náà ìbá náà kẹ mẹsìn dúró yìí dàgbàjàgbà dìísì wa ìbá náà wà á ní tàbúrúgbàdì sì wà báyìí náà wà ní wọn ti ti rà sáńbúrò wọn máa ń sìn. bàyàbàyà. gbogbo bàyàbàyà wọn ti rà. kò á sígbà tí ò ní ṣẹlẹ̀ sẹ́nì kankan wá yìí ká kí ìsara ká múra lẹ̀. kí ìsara. àfa kan amákéw rẹ̀ tí wọ́n ti rò pé àwọn ti dàgbà ọmọ kí àwọn ti gàǹgà àwọn ti gòǹgò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní ó ń fáwọn tí àáfàá yẹn ọkọ láti ọkọ ní kéwú ó fún alápọ̀nléjà wọn lọ ní ti hàn sínú. Ah. ní ti hàn sínú. Ah. n tẹ́nà ń ká ẹni pé káàfà lé àwọn tí ń kú lẹ́gbẹ̀ẹ́ àfà. àwọn tí ọlọ́run ń pé àwọn ní ọlọ́run kò ire mọ́ àwọn oníṣẹ́ ọlọ́run bá láàmú bọ́jẹ́ lójò bọ́jẹ́ lẹ́rùn bọ́jẹ́ lọ́sàn-án bọ́jẹ́ lóru. sọ̀rọ̀ ẹbí ń bẹ nu ti ń bẹ ńlẹ̀ yìí ni ọ̀rọ̀ ẹbí ń bẹ ń ẹbí mi ni ará mi ni mọ̀mọ́rí ọ̀rẹ́ mi ni rárá kọ̀ọ̀kan bọ́lá ń bá fẹ́ pè yín ni o kọ̀ọ̀kan pa pọ̀ ó ti di báyìí báyìí. di ọ̀rọ̀ pọ̀ ó kó àyà kan péré fìdí téré òun náà ni a kà lọ́la lába ni bàálù wọ́n bá sí kán ibi bàálù wa ń lọ gbogbo jàmọ́ ọmọ gbọ́dọ̀ la ọ̀la ni bàálù tẹ̀síìrì yìí yóò gbéra ńlẹ̀ kán yóò fò ibi tí wọ́n fẹ́ balẹ̀ sí ẹ̀jájọ́ dọ̀la ọ̀làlájò gbóbi tí ó gúnlẹ̀ sí. torí pé tafsiri àyè yìí bí n ta sọ ní day one níjọ́ tá a bẹ̀rẹ̀ tafsiri láàyè lẹ́yìn tí àwọn ọmọ ẹ̀yà ti yọ wá lẹ́nu yọ wá lẹ́nu yọ wá lẹ́nu yọ wá lẹ́nu pé ká máa ṣe tafsiri pé àìtó ó ṣe ọmọ kí ó là wà a sì ń gbọ́ tafsiri àwọn afáwa náà baba ndi kan ṣe tafsiri à ń gbọ́ baba madu ṣe tafsiri à ń gbọ́ àwọn ńlá àwọn ọ̀dọ́ wọn láti náà kọ́ bá ṣèṣe tiwa náà mo mọ kéwò ṣe é ṣe tafsiri mo mọ lè tó ara fi bó o ní a ṣe máa tu bó o ní a ṣe máa ṣe àwa náà lọ wò yẹn àwò gbọdún gbọọrọ àmọ́ ńgbà tí àṣejù pọ̀ látó wa bẹ̀rẹ̀ àmọ́ dé one la sọ pé tó tafsiri ta bẹ̀rẹ̀ ń bì yìí o pẹ̀lú àánú ọlọ́run kò ń ṣe tẹ̀síìrì aláàmásọ̀ o pé abápa tẹ̀síìrì bóyá lọ́dọọdún káwá dá sọ pé wọ́n ń sèpalẹ̀ eh, wọ́n ń ṣe àjọ̀dún. kì í sàǹkó ayán. tí ó tún alọ́forí sọ pé yí alọ́forí sọ wípé wọ́n parí odidi Quran kéèyàn wà á la màálù lọ tí wọ́n máa pé ọdún mélòó wọn fi kà náà ọdún kẹwàárẹ̀ ọ ah, tètè ń kà bọ̀ ọdún kẹwàárẹ̀ asọ́njọ́ náà fi kéṣerú yẹn o tẹ̀síìrì kan ní tafẹ́ máa tú ọ̀rọ̀ ọlọ́run fún ẹ̀yin èèyàn kẹ́ gbọ́ kẹ́ ẹ máa lò ó kájèrè kò jù báyẹn lọ kò tẹ̀síìrì pé ẹ̀yìn wa tàbá fẹ́ ṣàjọ̀dún. àjọ̀dún kí àrùn. ìní ó bi ọlọ́run wa wà níyàn wa ni wọ́n ń darí wa níwọ̀n ayé ká sọ tàn díẹ̀ lọ́la màá sọ tàn díẹ̀ lọ́la kún èyí tí mo ti sọ yìí torípọ̀ lànà tẹ̀síìrì yóò fò ó fẹ́ gbéra ńlẹ̀ gbogbo àwa tí àjọ fẹ́ wọ bàálù náà lọ́la ọlọ́jìlẹ̀ àrí ọmọ àlọ́la. àmín. ibi tí yóò sì lọ balẹ̀ sí ọlọ́njájọ gúnlẹ̀ ń bẹ̀. amiina. láyọ̀. àmín. ẹ̀ẹ́ kó wá já sí pẹ́. àmín. ọlọ́njá sí pẹ́. àmín. ọlọ́njẹ́ yìí náà gbọ́ pẹ́. amiina. bàǹsẹ̀ yìí náà láàfà. amiina. sọmọ yìí láàfà. amiina. àfa ti súnà ni o. àmín. la hawla wala quwata. illa billah. subhanaka allahumma bihamdi asọ́dọ̀ la. naam tètè máa kó wa tètè máa kó wa. kíni àkáǹtì nàmbà jàmá ó wà ń bí o bẹ́ẹ̀ tó lọ́mọ bá fẹ́ kọ́dá sí ọlọ́run àkáǹtì nàmbà jàmá ti wà ń bí báyìí o bẹ́ẹ̀ tó lọ́mọ fẹ́ kọ́dá sí ọlọ́run kọ́ wá gbà o. gbogbo jàmá sùrọ̀ alamisi ni. aleykum salaam. wo jama surọ jọ alamisi lọtun la laago mẹ́wàá ni surọ o. alo sọnna nu àárọ̀ la insha allah ni a lọ parí alọ́fitẹ̀ sí ọdún nìkọ́ lọ́dọ̀ afáwa imam international abu ibrahim. tọ̀ wọ́n ní ẹlẹ́yà tó gbé fìlà wá wọ́n jíṣẹ́ o ẹlẹ́ ọ̀la ọlọ́màṣàánú rẹ o àmín filana ìhà rẹ̀ àwa máa bá a ṣe lè ha o torí wọ́n ní ẹ pé bí ọba tó kan wí bóyá ẹ rí ìsàlẹ̀ kẹ àwọn tó ń gbọ́ tẹ́sílì ń bí èmi rò pé àwa tó bá kárí ni ayọ̀fẹ́ jẹ́ o torí òǹkà wọn ni wọn ti kà á wọn ló ka rẹ̀ kò ju déédéé àwọn jókòó nù kò tó yà àwọn tá a wà nílé wá gbà ìlàjì wa hàn so bọ́lọ́mbà pé kọ́pọ̀ sí ẹgbẹ́ wa kátó wa rárá tabaníká abá yìí yọ̀bẹ̀ dáa ṣùgbọ́n àádóde yìí kẹ́ fi gbé sí wa èèyàn pọ̀ nílẹ̀ ń bí o ọlọ́run sì rọrùn ọlọ́run sì ń lẹ́sàn lóore ọlọ́sàn ilé sọ̀rọ̀ lóore o yóò fi tẹ́ fi sùn ọlọ́run fa lìfìlẹ̀ lọ́wọ́ yóò di tẹ́ máa gbé nǹkan ńláńlá jẹlé lọ́wọ́ láhàlọ́wọ́ lákùátà. wọ́n ní ẹnìkan gbàgbé bákú bag sílẹ̀ láti di ọdún. wọ́n ní ẹni náà tún gbé mílíkì fáwọn ẹlẹ́yà lókè o ẹni tó fẹ́ máa tọ́jú àwọn èèyàn yìí ọlọ́run tó mọ̀ bí ṣe bá ti fún ọ o. àmín. wọ́n lọ fáwọn ẹlẹ́yà mílíkì lókè. àmín. ọlọ́run bá ní sọ́ọ́ di bú ẹ bá ní sọ́ọ́ di bú tẹ́ pé bọ́bá di bílíọ̀nù ọlọ́run jọ máa rí o ọfẹ́ sèrè ìbádìí fún ọ ní tó fi ṣe o láhàlù wàlá kùwàtà àti gbogbo ẹni tí ń tọ́jú àwọn àlùfáà náà lábẹ́nú ni o síta ni o panitọ́jú gbogbo yín o láhàlù wàlá kùwàtà ìlàbìlà. wọ́n lé ẹnìkan gbàgbé bákú páàkì kan sílẹ̀ láti bí ọjọ́ mẹ́ta tó sì ní àwọn nǹkan ìṣúra ẹni tó bá wá ní bákú páàkì náà kí wá rí àwa ilé tó ẹni tí ó bá ní pákó báàgì náà kan wá rí àwa elétò késẹ́ẹ̀tì tẹ̀síìrì yìí ó ti wà ní orí gbá lé hundred naira ẹni tí ó bá fẹ́ rà á kí ẹ máa rí àwọn tí ń tà ní ìta láti Ramadan two títí di Ramadan twenty two ó sì ti wà ńlẹ̀ báyìí bákan náà àti àlá ọ wà níta.